أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم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 màá tẹ̀síwájú lénìí náà pẹ̀lú láti mẹ́nuba àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó wáyé ní kété tí ogun badru parí ní ìbámu pẹ̀lú ìtàn ìgbésí ayé ìjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nínú ìtàn a jẹ́ kí ó yé wa pé ìṣẹ̀lẹ̀ abul as tí í ṣe ọkọ ọmọ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam náà wáyé ní oṣù jùmọ́dé ọ̀la ní ọdún kẹfà hijira òun ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam bẹ àwọn ọmọ ogun ní ọ̀wẹ̀ ní abẹ́ Zaid bin Haritha láti lọ sí ojú ọ̀nà His tí eléyìí tó jẹ́ ìrìn àjò ọjọ́ mẹ́rin sí Medina àwọn ọjọ́ tí a máa ń dárúkọ yìí nǹkan tí wọ́n ní ìtọ́ka sí gẹ́gẹ́ bí àwọn onítàn òní pé ibùsọ̀ méjìlá òní ọjọ́ kan jẹ́ lára bẹ́ẹ̀ ló túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ yìí ilẹ̀ yìí ó wà ní ibùsọ̀ méjìdínláàádọ́ta sí Medina àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ó lọ báyìí wípé ní oṣù Jùmọ́dé ọlá ọdún kẹfà ìjírà ni òjíṣẹ́ ńlá sallallahu alaihi ń bẹ àwọn sábẹ́ àádọ́rin lọ́wọ́ ẹ̀ lábẹ́ Zaid bin Haritha ohun kan tí wọ́n sì ní láti lọ fún ìrìnàjò yìí ìrìnàjò ogun yìí fún òní pé wọ́n ti gba ìròyìn pé àwọn oníṣòwò kòrẹ́ṣì kan wọ́n ti ń darí láti ilẹ̀ Syria lára bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn ikọ̀ yìí ránṣẹ́ ohun kan tó sì jẹ́ àfojúsùn wọn nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe òwò ọ̀hún wọ́n fẹ́ kó èrè ogun wá láti fi ṣe láti lò ó ní àkọlù fún àwọn lórí àwọn mùsùlùmí ni ní ṣókí wọ́n lọ dá wọn lọ́nà lọ́jọ́ yìí tí wọ́n sì gba àwọn ohun ìní wọn sí kápá wọ́n mú àwọn ènìyàn kọ̀ọ̀kan náà ní ẹ̀wọ̀n nínú wọn lọ́jọ́ yìí nínú àwọn tí wọ́n mú lẹ́wọ̀n òun ni Abul As wà nínú síràtú khatama nabiyin Hadrat Mirza Bashir Ahmad ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ yìí báyìí pé nínú àwọn tí wọ́n mú ní ìṣẹ̀lẹ̀ is òun ni abul as bin rabi náà wà ẹni tí í ṣe ọkọ ọmọ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí ó sì tún jẹ́ ìbátan tí ó súnmọ́ ada Khadija wípé wọ́n ti kọ́kọ́ mú ní ẹ̀wọ̀n ní ẹ̀yìn ogun Badru tẹ́lẹ̀ ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam dá sílẹ̀ lábẹ́ gbèdéke yìí pé bí ó bá ti dé Maka yóò fi ọmọ wọn ara ránṣẹ́ sí Medina ṣé abúlé kúkú ṣe àmúṣe májẹ̀mú tiẹ̀ ṣùgbọ́n ó sì tún wà ní ojú ọ̀nà ìbọ́lọ̀húnrógún ìyẹn ìbọ̀rìṣà nígbà tí Zaid bin Harisa wá mú ní ẹ̀wọ̀n tí ó darí ó bọ́ sí alẹ́ lọ́jọ́ yìí ṣùgbọ́n òru ni ó bọ́ sí ṣùgbọ́n abúlé wá ọ̀nà kan láti fún Hazrat Zainab radiyallahu anha ní ìró wípé wọ́n ti mú mi lẹ́wọ̀n wá sí ibi báyìí o tó bá ní nǹkan kan láti ṣe níkápá jọ̀wọ́ ṣe báyìí ló fi jẹ́ pé ní ìgbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àti àwọn sàábé wọ́n ń kí ìrun àṣùbà lọ́wọ́ ní ọjọ́ yìí ní Hazrat Zainab wọ́n kéde láti inú yàrá wọn wípé ẹ̀yin mùsùlùmí o mo ti fún Abul As ní ààbò nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ń parí ìrun wọ́n dojú kọ àwọn sàbí wọ́n sọ wípé ẹ ti gbọ́ nǹkan tí Zainab wí o mo fi ọlọ́run bá ṣẹ̀rí mi ò nímọ̀ kankan pa eléyìí ṣùgbọ́n ikọ̀ àwọn múmìnì wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀mí kan ṣoṣo ni bí ìkànnù wọn bá fún kèfèrí kan ní ààbò wọ́n gbọ́dọ̀ ṣe àpọ́nlé eléyìí lẹ́yìn èyí òun ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam dojú kọ adrezanab wọn sọ wípé ẹni tí o ti fún ní ààbò àwa náà ní láti fún ní ààbò báyìí àti pé ọ̀rọ̀ tí wọ́n gbà lọ́wọ́ abúlahas nínú ìgbésẹ̀ yìí wọ́n dá padà fún lẹ́yìn èyí wọ́n wọ inú ilé lọ láti pàdé ọmọ wọn Zainab wọ́n yìí sọ pé tọ́jú abúlahas dáadáa ṣùgbọ́n o gbọ́dọ̀ súnmọ́ nítorí pé nírú ipò báyìí kò tọ́ fún ọ láti súnmọ́ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n lò ní Medina Abul As darí sí Maka tirẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó torí ẹ̀ lọ sí Maka kìí ṣe láti lọ gbébẹ̀ mọ́ nítorí pé ó sì ní àwọn ohun àlámọ̀rí kan lọ́rùn láti yanjú ní kíákíá ó yanjú eléyìí ó sì ké kálímọ́tù ṣahada ó sì darí sí medina ó bọ́ sí abẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nípò mùsùlùmí lára èyí wọ́n ṣe yìgì wọ́n dá ara zainab padà sínú yìgì rẹ̀ láì jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún nìka tuntun ké àwọn ẹ̀gbá kan sọ yìí pé wọ́n tún nìka ṣe fún wọn ṣùgbọ́n ẹ̀gbá alákọ̀ọ́kọ́ ni ó fi ẹsẹ̀ rinlẹ̀ yìí pé wọn ò nílò láti tún nìkan ṣe mọ́ ibẹ̀ sì ni a ti gba ìdájọ́ yìí pé bí obìnrin kan bá fi ọkọ rẹ̀ sílẹ̀ látàrí àìgbàgbọ́ nígbà tí ọkọ rẹ̀ bá gbàgbọ́ wọn ò ní nílò láti ṣẹ̀ṣẹ̀ kí nìkan fún wọn mọ́. Ààrẹ Zainabu lẹ́yìn ìgbà tí ọkọ wọn gba Islam wọ́n papòdà ní ọdún kẹjọ hijira Hazrat Umm Ayman Hazrat Sauda Hazrat Umm Salama àti adrat umi àtiyá ni wọ́n ní wọ́n gba àṣẹ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sì wẹ̀ fún wọn adrat umi àtiyá ní ẹ̀gbá wípé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fún wa ní àṣẹ wípé kí a wẹ̀ ọmọ wọn wọ́n sọ báyìí wípé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti apá ọ̀tún rẹ̀ kí ẹ sì bójútó kẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ibi tí ẹ fi ṣe àlùhàlà nínú ẹgbà mìíràn wọ́n sọ wípé adat umar àtìyà ní ẹgbà báyìí wípé nígbà tí ọmọ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí í ṣe zainab papòdà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ fún wa wípé ẹ̀wẹ̀ ní ọ̀nà tak ìyẹn ẹ̀mẹ́ta sí ẹ̀márùn-ún ibi ẹ̀karùn-ún yìí ẹ rí i pé ẹ fi káfúrà sí ẹ fi káfúrà sí nígbà tí ẹ báyìí ti wẹ̀ tán ẹ sọ fún mi wọ́n sọ pé a fún wọn ní ìró báyìí wọ́n fún wa ní wọ́n fún wa ní ìró wọn wípé kí a fi ṣe ṣìárì rẹ̀ èyí tí ṣe ṣìárì yìí òun ni aṣọ tí a fi ń bo ara lẹ́yìn èyí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n darí ìrun jànáza wọn wọ́n sì lọ sí ibi sàárè wọn wọ́n fọ ara wọn gbé ọmọ wọn sin lọ́jọ́ yìí Ada Zainab fi ọmọ méjì sílẹ̀ sáyé lọ ìyẹn Ali àti Umama nínú ẹgbà kan wọ́n sọ pé Ali ti papòdà láti ìgbà kékeré láti gbà lo ṣùgbọ́n nínú àwọn ẹgbà mìíràn wọ́n sọ pé wọ́n dàgbà gbọ́njú Ibn Asakir ní ẹgbà pé wọ́n jẹ́rìí ikú ní ojú ogun Yarmouk ní ó sì wà ní orí ẹ̀rìn ìgùn lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nígbà ìborí mẹ́kà ẹ̀gbà wà nípa Hazrat Umm Mama yìí pé lẹ́yìn ìgbà tí Hazrat Fatima papòdà Hazrat Ali ṣe yìgì pẹ̀lú wọn Hazrat Abul As àwọn ìṣòwò Hazrat Abul As ṣì wà ní mẹ́kà torí ẹ̀wọ̀n ò lè pẹ́ ní Medina lára bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba Islam tán wọ́n gba ìyọ̀ǹda lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n sì darí sí mẹ́kà látàrí pé wọ́n ń gbé Mẹ́kà wọn ò ní àǹfààní láti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ogun kan ni wọ́n ti kópa nínú rẹ̀ ìyẹn èyí tó wáyé ní ọdún kẹwàá ìjìlá lábẹ́ Hazrat Ali nígbà tí wọ́n sì darí Hazrat Ali yẹn wọ́n ní amir Yemen lẹ́yìn ìgbà tí Hazrat Zainab papòdà Hazrat Abu Las fúnra wọn náà wọn ò pẹ́ láyé wọ́n papòdà ní ọdún kejìlá hijira. ada sahibzada Mr. bashir Ahmed sahib kọ báyìí wípé ọ̀rọ̀ nípa bí òjíṣẹ́ lọ́sọ̀ sàlám sí yọ́nú sí abul as lọ báyìí pé ọkọ ọmọ òjíṣẹ́ lọ́sọ̀ sàlám yẹn abul as ó jẹ́ ìbátan adat kọ̀díjà tó ń ti bó sì jẹ́ àbòrìṣà yìí ó jẹ́ni tí ó ní pẹ̀lẹ́kùtù ìbágbé dáadáa pẹ̀lú aya wọn tí tọkọtaya sì gbé ìgbésí ayé tó nírọ̀wọ́ rẹ̀ sẹ̀ lára èyí ó ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣe máa ń gbóríyìn fún abul as lọ́pọ̀lọpọ̀ yìí pé ẹni yìí ó ṣe dáradára pẹ̀lú ọmọ mi abul as papòdà ní sàmọ́nì abubakar ní ọdún kejìlá hijira ṣùgbọ́n aya wọn alápínlẹ̀ ó ti papòdà ń tiẹ̀ lásìkò òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam báyìí ló fojú hàn yìí pé ọ̀rọ̀ nípa pé Hazrat Ali ó jẹ́ èyí tí ó níròyìnròyìn nínú ọmọ wọn tí ṣe Umama tí ó jẹ́ ẹni tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nígbà tí Hazrat Fatima papòdà tán òun náà padà bọ́ sí inú yìgì pẹ̀lú Hazrat Ali ṣùgbọ́n kò ní ọmọ láyé nípa ogun Sawik eléyìí tí ó wáyé ní ọdún kejì hijira ní oṣù zilhijjah nǹkan tí ó fà òun náà ní pé nígbà tí àwọn abòrìṣà mẹ́kà tí wọ́n rí tí wọ́n kó bànújẹ́ darí sí mẹ́kà báyìí abu sufiyan wí pé èèwọ̀ ni fún òun láti tún gbé láti fẹ̀dọ̀ lórí òróòrùn báyìí òun ò sì ní wẹ̀ títí tí òun yóò ṣe gbẹ̀san bádùn lára òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àti àwọn sàábé nínú ẹgbàá kan wọ́n sọ wípé Abu Sufyan jáde pẹ̀lú àwọn igba ọmọ ogun lórí lórí ẹran ìgùn nínú ẹgbàá mìíràn wọ́n sọ wípé àwọn ogójì ni àwọn ọmọ ogun tí ó mú tí ó mú lọ láti lọ ṣe àmúṣẹ ìbúra rẹ̀ yìí kò lo ọ̀nà tí àwọn èèyàn máa ń sábà lò tí wọ́n bá ń ṣe ìrìn àjò lọ sí Medina dípò èyí ó gba ọ̀nà Najid nígbà tí wọ́n dé ìpẹ̀tẹ́lẹ̀ Kanat wọ́n pàgọ́ sí ibi òkè yatib eléyìí tí ó wà ní ibùsọ̀ bíi méjìlá sí medina kinadi yìí náà ó jẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan tí ó jẹ́ gbajúgbajà nínú àwọn ìpẹ̀tẹ́lẹ̀ tó wà láàrin medina àti oud ó jáde ní òru àárín òru yìí náà òun ni ó lọ sí ọ̀dọ̀ àwọn banana dale nígbà tí ó dọ́dọ̀ ìyá ibn akhtab ó kan ilẹ̀kùn rẹ̀ ṣùgbọ́n èyí kọ̀ láti ṣí ilẹ̀kùn fún un lẹ́yìn náà abu sufyan kúrò látọ̀dọ̀ rẹ̀ ó lọ sí ọ̀dọ̀ salam bin mashkam èyí tí í ṣe adarí àwọn banana deal nígbà náà tí ó sì jẹ́ akápò wọn abu sufyan tọrọ yọ̀ǹda láti wọlé tí ó sì fún ní yọ̀ǹda ó pèsè jíjẹ mímu fún pẹ̀lú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní òun ni ó fún ní àwọn àṣírí nǹkan kọ̀ọ̀kan pọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ìyẹn ìṣe wọn ojoojúmọ́ ó jẹ́ ká mọ̀ pé báyìí ni wọ́n máa ṣe ibi báyìí ni wọ́n máa wà lẹ́yìn èyí Abu Sufyan nígbà tí ó fi di àjìn Abu Sufyan ó jáde ó lọ pàdé àwọn ènìyàn rẹ̀ lẹ́yìn èyí ó fi àwọn kan ránṣẹ́ sí ilẹ̀ red ní ọ̀nà Mecca red yìí ó jẹ́ ibi ọgbà kan níbi ibùsọ̀ mẹ́ta sí ìta medina tí wọ́n débẹ̀ wọ́n dáná sun àwọn ọgbà ọ̀pẹ dàbínú yìí wọ́n yìí ṣekú pa ẹlòmíràn wọ́n sọ pé ẹni ọ̀hún ni mohammed bin amr lẹ́yìn náà nígbà tí abu sufiyan wòye pé òun ti ṣe àmúṣe ìbúra òun òun ṣàtìgbẹ̀sán kan lọ́nà kan àbómi náà lórí nǹkan tí àwọn pàdánù tí ìtara rẹ̀ tí ó sì rọlẹ̀ báyìí ó kó àwọn ọmọ ogun rẹ̀ darí sí mẹ́kà wọ́n sọ yìí pé àárín òru òní àárín òru tí ó pàdé salam bin mashkam yìí òun náà ni ó gbé ìgbésẹ̀ yìí nínú àwọn ìgbà mìíràn ní ṣókí nígbà tí àwọn ènìyàn mọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ yìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam yan adratabulu baba bashir bin abdul mundir láti jẹ́ adelé báyìí wọ́n jáde ní oṣù kejìlélógún ìjìrá ní ọjọ́ karùn-ún zilhijjah ní ọjọ́ àìkú wọ́n jáde pẹ̀lú àwọn muhajirin àti ansar láti tọpa wọn lọ tí wọ́n fi dé kọ́rọ́kọ́rọ́tù kódòr kọ́rọ́kọ́rọ́tù kódòr yìí ó jẹ́ àyè kan tí ó wà ní tòsí alhaziya ní ìta kódòr madan tí ó jẹ́ ibùsọ̀ mẹ́rìndínláàádọ́rùn sí medina wọ́n sọ pé ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ru àwọn Banu Sulaim wà ní ṣókí àwọn Abu Sufyan àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sálọ ní ìdákẹ́ńkẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju àwọn ọgbà ohun ìpèsè wọn ìyẹn ọkà baálé tí wọ́n ní lọ́dọ̀ jù sílẹ̀ èyí sì ni oúnjẹ tí wọ́n kú ní báyìí àwọn mùsùlùmí wọ́n mú káàkiri bí wọ́n ṣe ń lọ eléyìí ni wọ́n ṣe ń pe ogun yìí ní ogun sawik ìyẹn ogun ọkà baálé wọ́n sọ pé wọ́n máa pe ọkà balẹ̀ ní sawik ní èdè lárúbáwá Abu Sufyan àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n sá lọ àwọn mùsùlùmí ò rí wọn gbá mú lẹ́yìn náà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam darí wọ́n darí sí Medina nígbà tí àwọn sàbẹ̀ ń darí pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n á yìí pé èrè òjíṣẹ́ ọlọ́run bá ǹjẹ́ ìwòye sí eléyìí gẹ́gẹ́ bí ogun fún wa bí wọ́n dàbí pé bẹ́ẹ̀ ni èyí ni ogun yálà àti ẹ̀jà bí a ò jà rárá àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú sírọ́tò Khatamun Nabiyyin ó lọ báyìí wípé lẹ́yìn ogun Badr òun ni Abu fúnra rẹ̀ ó ti búra wípé títí tí òun yóò ṣe gba ẹ̀san àwọn tí wọ́n ṣe ikú pa ní ojú ogun Badr àwọn ò ní wọlé ti aya àwọn bẹ́ẹ̀ sì ni àwọn ò ní pa irun àwọn bẹ́ẹ̀ ló fi jẹ́ pé oṣù mẹ́ta lẹ́yìn Badr ní oṣù Zulhijjah ó ní Abu kó àwọn ọmọ ogun igba jáde láti Maka wọ́n sì gba ojú ọ̀nà Najd láti dé Medina. nígbà tí wọ́n débẹ̀ ó ti kọ́kọ́ kó àwọn ọmọ àwọn ọmọ ogun rẹ̀ sí ìta Medina tí òun náà sì lọ ní ọ̀gànjọ́ òru ní ọ̀gànjọ́ yìí ni ó lọ sí ọ̀dọ̀ àwọn adarí Banu Nadir ìyẹn Oyey bin Akhtar èyí tí àwọn ìran yìí jẹ́ àwọn Jew wọ́n lọ pèpè láti wọlé sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n òye ẹ̀wò yìí pé àwọn sì ní májẹ̀mú ńlẹ̀ torí ẹ̀ ló ṣe kọ́ ó sọ yìí pé a ní májẹ̀mú ńlẹ̀ báyìí torí náà mi ò ní fún ọ ní ààbò yìí lẹ́yìn èyí Abu Sufyan tún lọ ní ìdákọ́ńkọ́ láti lọ sí ọ̀dọ̀ adarí kejì àwọn Banu Nadir yìí tí ṣe Salam bin Mukhtam ó tọrọ àránṣe rẹ̀ ní àtakò àwọn mùsùlùmí ẹni ọ̀nà yìí ó fi gbogbo ìgboyà yànnàná ohun gbogbo ó fi gbogbo májẹ̀mú tí ó ń bẹ láàrin wọn sílẹ̀ ó sì gba Abu Sufyan lálejò lóru yìí ó sì fún ní gbogbo ó ta wọn ní olóbó gbogbo àwọn ìṣe àwọn mùsùlùmí nígbà tí yóò fi di àfẹ̀mọ́jú Abu Sufyan ti jáde pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n sì lọ sí ilẹ̀ arid láti lọ ṣe àkọlù fún àwọn ènìyàn tí wọ́n wà níbẹ̀ eléyìí ni ìpẹ̀tẹ́lẹ̀ kan tí àwọn mùsùlùmí ti máa ń da àwọn ẹranko wọn nígbà ọ̀hún eléyìí sì wà ní ibùsọ̀ mẹ́ta sí Medina ní ipò yìí ó gbọ́dọ̀ jẹ́ yí pé èyí ni ìró tí Abu Sufyan gbà lọ́dọ̀ Salam bin Maktam yìí nígbà tí àwọn Kùrẹ́ṣì tí wọ́n dé ìpẹ̀tẹ́lẹ̀ Harid àǹfààní ni ó jẹ́ pé àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ pẹ̀lú àwọn ẹran wọn ṣùgbọ́n wọ́n rí ànsọ́rì kan àti ẹni àti ẹmẹ̀wà rẹ̀ kan àwọn kùrẹ́ṣí wọ́n mú àwọn méjèèjì wọ́n sì ṣekú pa wọ́n lọ́nà kúròrò wọ́n wá dáná sun ọgbà dàbínù tó wà níbẹ̀ tí wọ́n sì dáná sun àwọn ilé tí ó wà níbẹ̀ pẹ̀lú báyìí òun ni wọ́n darí sí ibi ìpàgọ́ wọn Abu Sufyan rí àṣeyọrí yìí gẹ́gẹ́ bíi pé òun ti rí òun ti ṣe ìtanràn ìbúra ohun tí ó sì pàṣẹ láti darí báyìí ní ọ̀nà kejì ó ní òjíṣẹ́ lásán àṣàlà ń gba ìró nǹkan tí Abu Sufyan ṣe yìí báyìí wọ́n jáde ní wọ́n jáde pẹ̀lú ikọ̀ àwọn sàábì kan láti tọpa rẹ̀ lọ ṣùgbọ́n gbà tí Abu Sufyan kò fẹ́ kí ìbúra ohun kí oníròyìnròyìn nínú báyìí ó bẹ̀rẹ̀ sí ní sá kíkankíkan. Kíkan eléyìí tí yóò jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n lè bá a lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó ti tí na pápá bora òjíṣẹ́ ńlá sàlàsàlàm darí sí Medina wọ́n ní wọ́n máa pe ogun yìí ní ogun Sawik nítorí pé nígbà tí Abu Sufyan tí ó ń kánjú darí sí Maka ó bẹ̀rẹ̀ sí ní ìfòyà wípé wọ́n lè máa tọpa òun olówó wípé gbogbo àwọn ẹrù tí ó lè dá òun dúró òun bẹ̀rẹ̀ sí ní jùlẹ̀ látàrí ìfòyà kí wọ́n lè ba lè ṣe ìrìn àjò ní kánmọ́nkóbó. wọ́n jẹ́ kí ó yé ni pé ọ̀rọ̀ wà lórí ogun sàwíkì náà wípé ó tún àwọn kan ní tọ́ka sí pé ọdún kẹrin hijira lẹ́yìn ogun Uhud ni ó wáyé báyìí ìtàn Tarikh Tabari ní tọ́ka sí ogun sawik méjì ìkan wáyé ṣáájú ogun Badr eléyìí tí a ti yànnàná yìí. a jẹ́ pé Uhud ni wọ́n fẹ́ nítọ́ka sí èyí tí a ti yànnàná yìí ẹ̀ẹ̀kejì sì wáyé lẹ́yìn ogun Uhud ṣùgbọ́n àwọn ìwé ìtàn yòókù bíi Siratu Ibn Hisham Subulul Huda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìtọ́ka sí ogun yìí ní ogun Badrul Mu'ahid màá ní láti mú àwọn ìlà kan wá lórí èyí náà ọ̀rọ̀ rẹ̀ ní ṣókí nìyí báyìí pé Abu Sufyan pé nígbà tí òun fẹ́ nígbà tí Abu Sufyan fẹ́ darí sí tó fẹ́ darí lẹ́yìn ojú ogun Uhud yìí ó kéde ó pe òjíṣẹ́ lásán sàlám wípé májẹ̀mú ọdún kan bẹ láàrin àwa àti yín báyìí ní ibi tí yóò jẹ́ Badru Sofra a ó jà níbẹ̀ ibi ìkójọ àwọn lárúbáwá nígbà ọ̀hún tí wọ́n sì tún máa ṣe tí wọ́n sì tún máa pàtẹ ọjà síbẹ̀ òní Badru Sofra yìí jẹ́ báyìí nígbà tí nígbà yìí òjíṣẹ́ náà sàṣàlám sọ fún Hazrat Umar wípé sọ fún wọn pé ó dára insha allah àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lórí májẹ̀mú yìí òun ni àwọn ènìyàn túká báyìí ní ojú ogun Uhud òun ni òjíṣẹ́ náà sàṣàlám ti ní ìpanupọ̀ pẹ̀lú Abu Sufyan yìí tí òjíṣẹ́ náà sàlám sí lọ sí ilẹ̀ Badru lórí májẹ̀mú yìí wọ́n débẹ̀ wọ́n ń retí pé kí Abu Sufyan kí ó wá wọ́n lo òru mẹ́jọ nírètí Abu Sufyan yìí Abu Sufyan àti àwọn ará Maka ti dé mọ́rọ̀ Zahran tí wọ́n sì tẹ̀dó sí ilẹ̀ Majana Majana yìí jẹ́ ibùsọ̀ díẹ̀ ní ìta Maka ní agbègbè mọ́rọ̀ Zahran lẹ́bàá Jabal Asfar lẹ́yìn èyí ó wá àwọn àwárí kọ̀ọ̀kan láti kó àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ padà sí mẹ́kà nígbà tí kò ní ìgboyà láti tẹ̀síwájú lójú ogun àwọn ará mẹ́kà máa pe àwọn ọmọ ogun yìí ní jésù sawik nítorí pé wọ́n mú sawik lójú ọ̀nà. idil adha alákọ̀ọ́kọ́ àkọsílẹ̀ wà nípa ọdún iléyà àkọ́kọ́ yìí pé lẹ́yìn ìgbà tí wọ́n darí láti ilẹ̀ sawik ní ọdún kejì hijira òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣe ọdún iléyà eléyìí tí í ṣe ọdún iléyà àkọ́kọ́ fún àwọn mùsùlùmí ní ọjọ́ kẹwàá zulhijja ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n jáde lọ pẹ̀lú àwọn sàábì wọn wọ́n kí irun ní jàmá wọ́n sì dùnbò àwọn ẹran níbẹ̀ pẹ̀lú ọwọ́ wọn oníbùkún ẹgbàá wà nílẹ̀ yìí pé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n darí sí Medina láti ojú ogun Banu Qaynuqa ọdún iléyà dé ọdún iléyà wọlé dé tí àwọn àti àwọn sàbẹ̀ wọn tí wọ́n ní ìkápá àti ṣe ìdúnbú ẹran nígbà náà wọ́n dúnbú ẹran ní ọjọ́ kẹwàá dùlàhíjà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam lọ sí pápá Eid pẹ̀lú àwọn sàbẹ̀ wọn wọ́n darí wọn ní ìrun Eid al-Adha fúngbà èyí sì jẹ́ irun iléyà àkọ́kọ́ eléyìí tí òjíṣẹ́ náà sàṣàlám darí àwọn sàbẹ̀ nínú rẹ̀ tí ó sì jẹ́ pé wọ́n fọwọ́ ara wọn náà dùnbù ewúrẹ́ kan àbí méjì Hazrat Jabir bin Abdullah ní ẹgbà wípé nígbà tí wọ́n darí láti ojú ogun bẹ̀nukọ̀ẹ̀nukọ̀ ní ọjọ́ kẹwàá zulhijjah a ṣe ìdúnbò ẹran eléyìí sì jẹ́ ọdún ìgúnran àkọ́kọ́ fún àwọn mùsùlùmí agbègbè àwọn Banu Salama ni a ti ṣe ìjùsílẹ̀ yìí mo ka àwọn ẹran tí a dún bú lọ́jọ́ yìí tí wọ́n sì jẹ́ mẹ́tàdínlógún eléyìí ni ẹgbà tí ó wà nínú Tarikh Tabari nínú Suratu Khatamun Nabiyyin àlàyé wà nípa ìṣẹ̀lẹ̀ yìí báyìí pé lọ́dún yìí kan náà nínú oṣù Dhul-Hijjah ọdún kejì Islam wọlé èyí tí ṣe èyí tá a mọ̀ sí Idul Adha tí a máa wá ní ọjọ́ kẹwàá tìlẹ̀híjà ní àwọn ilẹ̀ mùsùlùmí yàtọ̀ sí ìrun tí í ṣe àjọ̀dún tí ó tọ́ jùlọ fún gbogbo mùsùlùmí ìwọ̀ ni ó jẹ́ fún gbogbo mùsùlùmí tó bá ní ìkápá wípé kí òun ó dúnbò ẹran abẹsẹ̀ mẹ́rin kí ó sì jẹ kó láàrin òun àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ àti àwọn alábàágbé rẹ̀ kí òun fúnra rẹ̀ ní òkò jẹ níbẹ̀ nǹkan tí Hazrat Bashir Ahmad ṣe ní ìtọ́ka sí èyí òun náà ní kí àwọn èèyàn lè mọ ohun tó jẹ́ ohun ìpìlẹ̀ ohun ẹ̀kọ́ ìpìlẹ̀ nípa èyí pẹ̀lú ní ṣókí ọ̀nà yìí ni ọ̀nà tí a ní láti gbà pín àwọn ohun ẹran ọdún ní ṣókí lẹ́yìn Idul Adha àti ọjọ́ méjì tí ó bá tẹ̀lé ó ní àwọn ènìyàn ń dúnbù ọ̀kẹ́ àìmọye ní àwùjọ àwọn mùsùlùmí eléyìí sì jẹ́ àṣà ìrántí ìgbìyànjú ńlá ìjùsílẹ̀ ńlá eléyìí tó wáyé láti ọ̀dọ̀ anabi ibrahim anabi ismail àti hadrat hajar èyí tí àpẹẹrẹ rẹ̀ tí ó lékè jùlọ ló wáyé nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí ó sì jẹ́ ohun ìrètí fún gbogbo mùsùlùmí pé kí wọ́n lè kí wọ́n ṣetán láti ṣe ìjùsílẹ̀ tẹ̀mí tọrọ tó yẹ ohun gbogbo wọn fún olúwa ẹlẹ́dàá wọn gẹ́gẹ́ bí eid al-fitr eléyìí náà jẹ́ ọdún kan tí ó ń wáyé lẹ́yìn ìgbésẹ̀ ńlá nínú Islam ìjọsìn ńlá ọ̀hún sì ní hajj. Hazrat Fatima radiyallahu ta'ala anha náà ṣe yìgì ní ọdún keje hijra. Hazrat Ali tọrọ níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam láti ṣe yìgì pẹ̀lú Hazrat Fatima eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam gbà tìyọ́nú tìyọ́nú. Hazrat Anas ní ẹ̀là wípé Hazrat Abubakar àti Hazrat Umar ni wọ́n ti kọ́kọ́ tọrọ láti ṣe yìgì pẹ̀lú Hazrat Fatima lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam dákẹ́ lórí méjèèjì tí wọ́n sì fún wọn ní ìdáhùn. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ni wípé Hazrat Umar àti Hazrat Abubakar ni wọ́n kọ́kọ́ pèpè fún lẹ́yìn náà Hazrat Ali a máa yànnàná rẹ̀ síwájú ní ṣókí Hazrat Ali sọ wípé mo lọ síwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam mo tọrọ wípé kí wọ́n jẹ́ kí n ṣe yìgì pẹ̀lú Hazrat Fatima wọ́n béèrè wípé ǹjẹ́ o ní nǹkan fún owó orí bí mo dáhùn wípé ẹṣin mi àti àhámọ́ra ni mo ní òjíṣẹ́ ńlá dáhùn wípé wàá nílò ẹṣin ṣùgbọ́n o báyìí mo ta ní dirham ọ̀rìnlénírinwó nínú ẹgbàá kan wọ́n sọ pé Hazrat Usman ni Hazrat Tali ta eléyìí fún tí Hazrat Tali san owó rẹ̀ wọ́n sì tún dá àhámọ́ra ọgọ́rùn-ún náà padà fún wọn Hazrat Tali sọ pé mo mú. Mu owó ọ̀hún wá mo sì gbé síwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n mú òṣùwọ̀n nú ẹ̀ fún Bilal wọ́n fún wọn ní àṣẹ pé lọ ra àwọn ohun tùràrí wá kí o sì pe àwọn ènìyàn yìí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè fún ẹrù ìyàwó Fatima lára bẹ́ẹ̀ wọ́n ṣètò ibùsùn kan àti ìrọ̀rí aláwọ̀ kan tí wọ́n kó àwọn èpo igi ọ̀pẹ dàbínù sínú rẹ̀ ní ṣókí wọ́n lè lo owó orí náà báyìí àwọn kan máa sọ pé yìgì ti tán torí náà àwọn ò ní sanwó orí mọ́ ṣùgbọ́n ní ààyè yìí a ti rí àpẹẹrẹ tí ó ní ìtọ́ka sí pé látàrí owó orí ni wọ́n fi yanjú gbogbo èyí ẹgbẹ́ kan wáyé pé ńgbà tí wọ́n ṣe yìgì yìí fún Hazrat Ali wọ́n sọ pé olúwa mi ni ó pa mí láṣẹ yìí lẹ́yìn yìgì lẹ́yìn ìyọ̀ǹda òjíṣẹ́ ńlá sàlàsàlàm sọ fún àjàtálì yìí pé nígbà tí Fatima bá dọ́dọ̀ rẹ̀ títí tí màá ṣe wá tí màá ṣe bẹ̀yìn wò ò gbọ́dọ̀ ṣe sọ nǹkan kan báyìí Hazrat Fatima lọ sí ilé wọn wọ́n sì jókòó sí igun ilé kan èmi náà jókòó sí igun ilé kejì Hazrat Ali ló sọ báyìí lẹ́yìn èyí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé ǹjẹ́ ọmọ ìyá mi wà ń bíbá ibi Ummu Aiman dáhùn wípé ọmọ ìyá yín àìsí ṣe yìgì rẹ̀ pẹ̀lú ọmọ yín òjíṣẹ́ ńlá sallallahu alaihi dáhùn wípé bẹ́ẹ̀ nítorí pé ìyọ̀ǹda ń bẹ fún irú yìgì báyìí eléyìí tí ó wáyé láàárín àwọn ọmọ òbí méjì nígbà tí wọ́n ṣe ọmọ àyà nínú ẹ̀jẹ̀ tààràtà lálẹ́ yìí wọ́n wọlé wọ́n sọ pé wọ́n sọ fún Fatima yìí pé kí wọ́n gbé omi wá báyìí wọ́n gbé omi fún wọn abọ́ kan wọ́n bù sẹ́nu lẹ́yìn náà wọ́n tó dà sínú rẹ̀ padà lẹ́yìn yìí wọ́n sọ fún Hazrat Fatima yìí pé bọ́ síwájú wọ́n bọ́ síwájú wọ́n wọ́n omi yìí sí wọn wọ́n wọ́n wọn lórí wọ́n ń ṣàdúrà fún wọn báyìí pé. اللهم إني أعيذها بك وذريتها من الشيطان الرجيم ìrẹ́ olúwa mo fi sínú mo fi òun àti àwọn ọmọ rẹ̀ sínú ààbò rẹ̀ kúrò lọ́dọ̀ shaitan ẹni ìgún lẹ́yìn èyí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ pé dojú sí àyè kejì ìgbà tí wọ́n dojú kọ àyè kejì wọ́n tó wọ́n mi sí wọn ní èjìká báyìí náà ni wọ́n ṣe sí Hazrat Ali wọ́n á sọ fún Hazrat Ali yìí pé lọ sí ọ̀dọ̀ aya rẹ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àti ìbùkún báyìí náà ni ẹgbàá tó wà látọ̀dọ̀ àràtàlẹ̀ pé òjíṣẹ́ ńlá sàlàlá sàlám ṣe àlùwàlá nínú abọ́ kan tí wọ́n sì wọ́n omi rẹ̀ sí àwọn àti Hazrat Fatima lára wọn sọ pé Allahumma barik fihima wa barik lahuma fi shamlihima ìrè olúwa bọ̀kọ́ àwọn méjèèjì kí o sì fi ìbùkún sínú ìpàdé àwọn méjèèjì Hazrat àti Hazrat Ummu ní ẹgbàá wípé òjíṣẹ́ ńlá sàlọ̀ sàlọ̀ ń pa á ní àṣẹ pé ká ṣe ìgbáradì fún Fatima tí tí a ṣe mú dọ́dọ̀ Hazrat Ali báyìí òun ni àwa darí sílé a sì mú àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó fẹ́lẹ́ lẹ́yìn èyí a tún ilé ṣe lẹ́yìn náà rọ èpo igi dàbínù sí inú ìrọ̀rí méjì tí a fọ ara wa rán lẹ́yìn náà a pèsè dàbínù àti àjàrà àti omi dídùn fún mímu a wá mú igi kan sí igun ilé níbi tí wọ́n lè fi aṣọ kọ́ sí wọ́n sì lè fi àpò omi kọ́bẹ̀ náà pẹ̀lú a ò rí igi ẹnikẹ́ni tí ó dára ju ti Hazrat Fatima lọ rí èso bali àti ìkẹ̀tẹ́ àti hais ni wọ́n fi ṣe wàlímà hais yìí jẹ́ ohun kan tí wọ́n máa ń pèsè lára dàbínù àti ìkẹ̀tẹ́ pẹ̀lú wàrà ewúrẹ́ Hazrat bint Umair sọ wípé ní sọmọ́ní ọ̀hún kò sí wàlímà kankan tí ó dára ju eléyìí lọ eléyìí ni yìgì àti wàlímà kan tí ó jẹ́ pé ó ṣe àmì ìwọ̀ntúnwọ̀nsí. báyìí ni àlàyé wà nípa yìgì Hazrat Fatima àti Hazrat Ali ní inú Suratu Khatamun Nabiyyin màá láti mẹ́nu bà eléyìí náà torí àwọn kọ̀ọ̀kan lékún nínú rẹ̀ torí ẹ̀ ló ṣe ṣe kókó kí n mẹ́nu bà á. àkọsílẹ̀ wa pé nínú àwọn ọmọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam Hazrat Fatima ni wọ́n kéré jù lọ tí ìyẹn èyí tí Hazrat Khadija bí fún wọn tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sì mú wọn ní ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ọmọ wọn. èyí sì wáyé látàrí àwọn àkìjẹ rere tí wọ́n ní torí pé àwọn ni wọ́n ní ẹ̀tọ́ sí ìfẹ́ tí ó lékè jùlọ wọ́n wà gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pèpè fún yìgì pẹ̀lú wọn ní àkọ́kọ́ Hazrat Abubakar ni wọ́n kọ́kọ́ pèpè fún yìgì pẹ̀lú Hazrat Fatima ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tọrọ gáfárà lẹ́yìn èyí Hazrat Umar náà tọrọ ṣùgbọ́n ìyọ̀ǹda yìí ò wáyé lẹ́yìn àwọn méjèèjì yìí àwọn lẹ́yìn yìí àwọn méjèèjì yìí wòye pé a jẹ́ pé nǹkan tí òjíṣẹ́ lásán sàlám fẹ́ ni kó jẹ́ pé Hazrat Ali ni báyìí wọ́n fi Hazrat Ali ní ìròyìn pé kí wọ́n lọ pèpè fún yìgì pẹ̀lú Hazrat Fatima àdúrà tásímà tó jẹ́ pé eléyìí náà ti wà lórí ẹ̀mí tiwọn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ìtìjú wọn dákẹ́ lé lórí nígbà wọn lọ síwájú òjíṣẹ́ ńlá sàlàó sàlàm láti lọ tọrọ ní ọ̀nà kejì òjíṣẹ́ ńlá sàlàó náà ti gba ìtọ́ka látàrí ìṣípayá tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yìí pé Hazrat Fatima ni Hazrat Ali ni ó yẹ kó ṣe yìgì pẹ̀lú Hazrat Fatima lára eléyìí wọ́n tọrọ yìgì yìí òjíṣẹ́ ńlá sàlàm sì sọ yìí pé olúwa ti ní ìtọ́ka yìí fún mi ní ṣáájú tẹ́lẹ̀ lẹ́yìn náà wọ́n wá béèrè lọ́dọ̀ Hazrat Fatima nítorí ìtìjú wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ ṣùgbọ́n látàrí ìtìjú ni ó jẹ́ wọ́n sì ní ìtọ́ka sí pé ilé náà jẹ́ ọ̀nà ìfi ìyọ́nú hàn sí nǹkan lára bẹ́ẹ̀ òjíṣẹ́ lásán sàlám kó àwọn ikọ̀ àwọn muhajirin àti àwọn àsọ̀rọ̀ kan jọ láti kéde nìka Hazrat àti Hazrat Fatima tí eléyìí wá ní àárín àsìkò ọdún kejì hijira lẹ́yìn ìgbà tí ogun badr ti ré kọjá lọ níbi àsìkò zulhijjá ọdún kejì jira òní wọ́n gba ìyọ̀ǹda àti gbé pọ̀ tí òjíṣẹ́ náà sàṣàlàn pé Hazrat Ali tí wọ́n sì béèrè yìí pé ǹjẹ́ o ní nǹkan láti san fún owó orí bí Hazrat Ali dáhùn yìí pé èrè olùjíṣẹ́ Ọlọ́run ọba mi ò ní nǹkan lọ́wọ́ wọ́n béèrè yìí pé ahamara ogun eléyìí tí mo wá fún ọ ní ojú ní àsìkò bádùn ńkọ́ ìyẹn èyí tí wọ́n rí gẹ́gẹ́ bí èrè ogun adatálẹ̀ sọ pé ìyẹn ṣì ń bẹ lọ́wọ́ mi òjíṣẹ́ náà sàṣàlọ́ sọ pé lọ́ọ́ mú òun náà wá báyìí wọ́n ta ní ọ̀rìnlénírínwó dirham nínú rẹ̀ òun sì ni òjíṣẹ́ náà sàṣàlọ́ fi ṣe ètò àwọn ẹrù ìyàwó ẹrù ìyàwó tí òjíṣẹ́ náà sàṣàlọ́ fún Hazrat Fatima jẹ́ aṣọ ọlọ́dàn kan àga awọ eléyìí tí wọ́n ti kó àwọn ewé dàbínù sí àti àpò kan ẹgbẹ́ náà sì tún wà yìí pé nínú ẹrù ìyàwó tí òjì sílánṣà sàlám fún Hazrat Fatima òun ni ọ̀lọ́ náà wà nígbà tí wọ́n sì yanjú gbogbo eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye síbi tí wọ́n yóò gbé tẹ́lẹ̀ Hazrat Ali ń gbé ní igun kan mọ́ṣáláṣí pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣùgbọ́n ní ẹ̀yìn yìgì ó ṣe kókó kí wọ́n ní ibi tí wọ́n yóò máa gbé lọ́tọ̀ ibi tí tọkọtaya lè gbé papọ̀ sí báyìí òun ni òjíṣẹ́ lọ́sọ̀ọ́sọ̀lá fún Hazrat Ali ní àṣẹ yìí pé ní báyìí wà ní láti wá ibi tí ẹ lè jọ máa gbé pọ̀ Hazrat Ali ṣe ètò ibìkan tí wọ́n lè gbé fúngbà ráńpẹ́ ibẹ̀ sì ni ìyọ̀ǹda àti gbé pọ̀ Hazrat Fatima wá fún wọn lẹ́yìn ìyọ̀ǹda yìí wọ́n máa lọ òjíṣẹ́ lásán sálám lọ sí ilé wọn wọ́n pèrè fún omi wọ́n ṣe àdúrà sínú rẹ̀ wọ́n sì wọ́n omi ọ̀hún sí Hazrat Fatima àti Hazrat Ali lára pẹ̀lú gbólóhùn eléyìí tí mo ti mú wá ní ìṣáájú yìí pé allahumma barik fihima wa barik alayhima wa barik lahuma naslahuma. èyí ni àdúrà tí ó ṣe kókó fún àwọn òbí láti máa ṣe fún àwọn lọ́kọláya ìyẹn àwọn ọmọ tí wọ́n bá di lọ́kọláya àwọn èdè àìyedè tí sábà ń wáyé ní àwọn àsìkò yìí lóyà ní lọ́kọláya wọ́n ti ń gbòòrò sí náà pẹ̀lú ṣùgbọ́n nítorí àwọn yòndìyòndì ayé tí oníkálukú ń dojú kọ ni wọ́n fà á tí àwọn ènìyàn wá wulẹ̀ bìkítà nípa àṣẹ ọlọ́run ọba àti ìlànà ẹ̀sìn tó bá jẹ́ pé wọ́n bójú tó àwọn ìlànà báyìí tí wọ́n sì ṣe àdúrà ni tí àwọn òbí sì ṣe ẹ̀tọ́ wọn tí wọ́n ṣe ojúṣe wọn yìgì yóò lè dúró ní ṣókí ìtumọ̀ àdúrà yìí náà ni wípé ilé olúwa mi fi ìbùkún sínú ìpàdé àwọn méjèèjì kó o sì fi ìbùkún sínú ìpàdé tí wọn yóò ní pẹ̀lú ará yòókù kó o sì fi ìbùkún fún àwọn ọmọ wọn pẹ̀lú lára báyìí òjíṣẹ́ lásán sàlám fi tọkọtaya sílẹ̀ òjíṣẹ́ lásán sàlám fi tọkọtaya sílẹ̀ wọ́n sì darí lẹ́yìn èyí ní ọjọ́ kan nígbà tí òjíṣẹ́ lásán sàlám ṣe àbẹ̀wò sí Hazrat Fatima Hazrat Fatima tọrọ wájú wọn báyìí pé èrè òjíṣẹ́ ọlọ́run ọba harisa bin numan ansori ní àwọn ilé díẹ̀ ẹ tọrọ lọ́dọ̀ wọn wípé kí wọ́n fi ilé kan ààyè kan sílẹ̀ fún wa eléyìí tí a fi lè gbé nítòsí yín òjíṣẹ́ náà sàṣàlám sọ wípé ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé sílẹ̀ fún mi débi wípé ó ti bẹ̀rẹ̀ sí ní tì mí lójú láti tó pèpè fún nǹkan kan lọ́dọ̀ rẹ̀ lọ́nà kan òun ni ìròyìn dọ́dọ̀ harisa tí ó tara ṣàṣà tó ń sáré lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sẹ́lẹ̀m tó ń tọrọ yìí pé eré òjíṣẹ́ ọlọ́run ọba ohun yòówù tó bá jẹ́ tèmi tí yín ní í ṣe mo fi ọlọ́run bá ṣẹ̀rí ohun yòówù tí ẹ bá gbà látọ̀dọ̀ mi òun nìkan nìkan tí a máa fún mi ní ìyọ́nú dípò èyí tí ó bá wà lọ́dọ̀ tèmi báyìí ni sàbí ẹlẹ́mìí òdodo yìí ó takú lọ́jọ́ yìí tí ó sì láti fi ìkan nínú àwọn ilé rẹ̀ sílẹ̀ eléyìí tí Ali àti adat Fatima wọlé sí láti gbé tòun ti bó ti jẹ́ pé ipò ìpọ́njú ni Hazrat Ali àti Hazrat Fatima wà síbẹ̀ náà wọ́n fi ìtẹ́lọ́rùn àti ìkóraró wájú Ọlọ́run bá lọ́lẹ̀ báyìí ló ṣe wà nínú ẹ̀gbá kìí pé Hazrat Ali sọ yìí pé ní àsìkò kan Hazrat Fatima fi ẹ̀hónú hàn nípa lílọ nípa ọlọ lílò wọ́n á bọ́ sásìkò ìgbà tí wọ́n mú àwọn kan ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wá sọ́dọ̀ wọn wọ́n lọ sílé wọn ṣùgbọ́n wọn ò bá òjíṣẹ́ nílé wọ́n á sí Hazrat Aisha wọ́n sì sọ fún wọn nǹkan tí wọ́n bá wá nígbà tí òjíṣẹ́ lásán ṣàlám darí Hazrat sọ fún wọn nípa wíwá Hazrat Fatima òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wá sí ọ̀dọ̀ wa Hazrat Fatima ni sọ báyìí wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wá sí ilé wa lẹ́yìn èyí nígbà àwọn tí a ti wà lórí ibùsùn afẹ́dìde nígbà ọ̀hún tí òjíṣẹ́ lọ́sọ̀ sàlám sọ yìí pé ẹ wà láàyè yín lẹ́yìn náà òjíṣẹ́ lọ́sọ̀ sàlám jókòó sáàrin wa níbi tí mo lè máa rí bí ẹsẹ̀ wọn ṣe tutù lára mi lẹ́yìn náà wọ́n sọ yìí pé ǹjẹ́ kí n má sọ ohun fún ẹ̀yin méjèèjì yìí nǹkan tí ó dára ju nǹkan tí ẹ tọrọ lọ òun náà ní pé nígbà tí ẹ̀yin méjèèjì yìí bá ti bọ́ sórí ibùsùn ẹ ṣe Allahu Akbar nígbà mẹ́rìnlélọ́gbọ̀n ẹ ṣe subhanallah lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n ẹ ṣe alhamdulillah lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n eléyìí sùn fún yín ju ọmọ ọ̀dọ̀ tí ẹ̀ ń tọrọ lọ. àtàtàbù rárá ní ẹ̀gbá yìí pé ọ̀dọ̀ Fatima lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam láti tọrọ ọmọ ọ̀dọ̀ kan tí wọ́n sì fi ẹ̀hónú hàn nípa ìdíwọ́ iṣẹ́ báyìí òjíṣẹ́ ńlá sọ fún yín pé ò ní rí ọmọ ọ̀dọ̀ yìí ṣùgbọ́n ṣé kí n sọ nǹkan fún ọ tí ó sunwọ̀n ju ọmọ ọ̀dọ̀ lọ òun náà ni pé ńgbà tó bá ti bọ́ sórí ibùsùn ẹ ṣe subhanallah lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n allah akbar lẹ́ẹ̀mẹ́rinlélọ́gbọ̀n eléyìí ni ẹgbàá tó wà nínú muslim nígbà tí Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu tí wọ́n mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ yìí nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n ní ìtọ́ka sí bó ti wà nínú Bukhari ni àwọn ṣe ní ìtọ́ka sí wípé Hazrat Fatima fi Fatima radiyallahu ta'ala anha fi ẹ̀hónú hàn wípé ọlọ́run fún àwọn ní àwọn ìnira kọ̀ọ̀kan wọ́n wá bọ́ sí àsìkò ìgbà tí wọ́n mú àwọn ènìyàn kan lẹ́wọ̀n wá síwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n lọ bẹ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wò lọ́jọ́ yìí ṣùgbọ́n wọn ò bá wọn nílé lárí èyí wọ́n sọ fún arat aisha radiyallahu ta'ala anha yìí pé àwọn wá wọ́n sì darí sí ilé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam dé ilé Hazrat Aisha sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nípa ìṣàbẹ̀wò Hazrat Fatima eléyìí tí ó mú kí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wá ṣe àbẹ̀wò sílé wa nígbà wọn a ti wà lórí ibùsùn bí wọ́n ti dé ni mo fẹ́ dìde ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ẹ̀yin ẹ̀ wà láàyè yín lẹ́yìn náà wọ́n wá jókòó sí àárín àwọn méjèèjì débi pé mo lè máa rí mo lè máa fura sí tútù ẹsẹ̀ wọn ní ibi àyà mi lẹ́yìn ìgbà tí wọ́n jókòó tán wọ́n sọ pé ǹjẹ́ kí n má sọ kankan fún yín eléyìí tó sunwọ̀n ju nǹkan tí ẹ pèpè fún lọ òun náà sì ní wípé nígbà tí ẹ bá ti rọ̀gbọ̀kú sórí ibùsùn yín ẹ ṣe takbir ní ẹ̀mẹ́rìnlélọ́gbọ̀n ẹ ṣe subahánálà lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n ẹ sì ṣe alihamudulilá lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n eléyìí jẹ́ nǹkan tí ó sunwọ̀n fún yín ju ọmọ ọ̀dọ́ lọ adat muslim ọ̀rọ̀ sọ wípé látàrí ìṣẹ̀lẹ̀ yìí ó fi yé ni wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam jẹ́ni tí ó ní ìṣọ́ra púpọ̀ nínú ìpín ohun ìní tó fi jẹ́ pé tóun ti bí ó jẹ́ pé Hazrat Fatima nílò ọmọ ọ̀dọ̀ tó sì jẹ́ pé ọlọ́tí ń fún wọn ní ìnira síbẹ̀ náà wọn ò fún wọn ní ọmọ ọ̀dọ̀ yìí dípò èyí wọ́n sọ pé wọ́n fún wọn ní ìwúrí láti máa ṣe àdúrà kí wọ́n dojúkọ ọ̀nà ọlọ́run ọba bí òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ bá okú fẹ́ wọn kú lè fún wọn ní ọmọ ọ̀dọ̀ yìí nítorí pé àwọn ohun ọ̀rọ̀ tó dọ́dọ̀ wọn nígbà ọ̀hún wọ́n ti máa ń pín láàrin àwọn sàbẹ̀ níṣáájú tí Hazrat Ali náà sì lè lẹ́tọ̀ọ́ sí i báyìí Hazrat Fatima náà lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣọ́ra wọn ò sì fẹ́ kó jẹ́ pé àwọn tí wọ́n súnmọ́ wọn òní wọn yóò máa fún nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún torí pé ó ṣeéṣe kí àwọn ènìyàn lọ́jọ́ iwájú kí wọ́n mú èròkèrò jáde níbẹ̀ kí wọ́n sì máa wò gẹ́gẹ́ bí ìṣe àwọn ọba yòókù ṣùgbọ́n ó bani lọ́kàn pé àwọn ọba àsìkò yìí ọba àwọn mùsùlùmí lásìkò yìí báyìí ni wọ́n ń ṣe ní ṣókí wọ́n ní ìṣọ́ra yìí tí wọn ò sì fún Hazrat Fatima ní kankan nínú àwọn ẹrú lọ́kùnrin àbí lóbìnrin tí ó wá sí ìkápá wọn ní àsìkò ọ̀hún ní àyè yìí ẹ tó ní láti rántí pé nínú àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú Ọlọ́run bá ti yàn fún òjíṣẹ́ àti àwọn ìbátan wọn àti àwọn ẹbí wọn eléyìí tí wọ́n lè ná tí wọ́n á máa ná nínú rẹ̀ tí wọ́n sì máa fún àwọn ẹbí wọn náà nínú rẹ̀ ṣùgbọ́n títí tí nǹkan yóò fi di tiwọn fúnra wọn wọn ò ní ná nínú rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò sì ní fún ẹni yòówù tí ó bá jẹ́ ìbátan wọn bó ti wù kí ó súnmọ́ tó nínú ẹbí ǹjẹ́ aráyé lè ní ìtọ́ka irú ọba báyìí tí ó ní àbójútó ohun ilé ìṣúná tó báyìí bírú ẹ̀ bá wà nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹni mímọ́ yìí òun ni ó lè jẹ́ àfẹ̀jẹ́bẹ̀ ẹnikẹ́ni ò lè nítọ́ka sí irú èyí nílé ayé àmọ́ mi nìbẹ̀rẹ̀ tó kù lọ́jọ́ iwájú inshàlá ní àsìkò yìí mo tún fẹ́ pè yín fún àdúrà fún ipò aráyé báyìí ní báyìí àwọn ènìyàn ní ilẹ̀ ìwọ̀ oòrùn ayé kódà àwọn tí wọ́n jẹ́ alákọsílẹ̀ ní amẹ́ríkà gan pẹ̀lú wọ́n ti ń kọ nínú àwọn ìwé ìròyìn wípé ìgbẹ̀san gan fúnra rẹ̀ ní láti lòdì ó sì ṣe kókó ó yẹ kí àwọn ìwọ̀ oòrùn ayé àti àwọn tí wọ́n wà ní amẹ́ríkà kí wọ́n ṣe ojúṣe wọn nínú ogun tó ń lọ láàrin israeli àti hamas báyìí kí wọ́n ṣe gbogbo ìgbìyànjú láti dẹ́kun ogun àti kí wọ́n fi ìrẹ́pọ̀ lọ́lẹ̀ ṣùgbọ́n ó jọ yí pé ìyẹn ni tó kọ̀wé yìí ń sọ yí pé ó jọ yí pé dípò kí àwọn ènìyàn máa ṣe ìgbìyànjú láti dẹ́kun ogun níṣe ni wọ́n tún dúná sí i báyìí náà ni a ṣe rí ìró láti amẹ́ríkà wípé ìkànnà àwọn àgbà nínú aṣojú ìjọba nínú ètò ìdálẹ̀ ti fi iṣẹ́ sílẹ̀ báyìí pé ó ti tó báyìí ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ ló ti lọ lórí àwọn ènìyàn ní Palestine ó sì yẹ kí àwọn alágbára gbégbèsè tó tọ́ báyìí àwọn olóyè kú ń bẹnu àwọn ẹni ọ̀hún náà báyìí náà sì ni a ti rí àwọn kẹ̀mí náà ní orí ìròyìn káàkiri tí ó jẹ́ pé àwọn rọ́bì àwọn Yahudi kọ̀ọ̀kan náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbóhùn nítorí àwọn ẹni yìí tí wọ́n sì ń sọ̀rọ̀ tako ìwà ìbàjẹ́ tí ó ń lọ ẹni tí ó jẹ́ aṣojú ìjọba Russia eh, fún ètò ìdálẹ̀ ọ̀hún jẹ́ kó yé ni wípé bí nǹkan bá tẹ̀síwájú báyìí a jẹ́ wípé ogun yìí yóò tàn káàkiri orílẹ̀ mo sì ń wòye sí i ní tèmi wípé yóò tàn káàkiri oríkèé ayé nítorí náà ó ṣe kókó kí àwọn ẹni yìí kí wọ́n lo làákàyè wọn báyìí náà ni ó ṣe kókó fún àwọn mùsùlùmí àwọn àwùjọ mùsùlùmí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé kí wọ́n pawọ́pọ̀ kí wọ́n panupọ̀ kí wọ́n sì sọ̀rọ̀ lóhùn kan àwọn orílẹ̀ mùsùlùmí tó ń bẹ láyé wọn lọ ní bíi mẹ́tàléláàdọ́ta sí mẹ́rìnléláàdọ́ta bí wọ́n bá panupọ̀ sọ̀rọ̀ ní gbólóhùn kan eléyìí yóò nípa yóò sì lókun nínú àfàìjẹ́bẹ̀ kí oníkálukú máa gbé ohùn káàkiri ní ọ̀kan òjọ̀kan òní jámọ̀ kankan èyí sì jẹ́ ọ̀nà kan láti fi àlàáfíà lọ́lẹ̀ nílé ayé àti láti fi òpin sí ogun yìí nítorí náà ó ṣe kókó fún àwọn orílẹ̀ mùsùlùmí náà kí wọ́n ṣe gbogbo ìgbìyànjú wọn dé ògóńgó láti dóòlà ọmọ aráyé kúrò nínú ìparun kí ọlọ́run bá kú yọ̀ǹda fún wọn lórí èyí bó ti wò ó rí àwa ní láti bójú tó àdúrà ní tiwa kí olúwa bá fi òpin sí ogun yìí kó sì dáàbò bo àwọn ẹni tí wọ́n farani ní orílẹ̀ Palestine kí bàjẹ́ ó tún mọ́ lékún lórí wọn kó lọ́n bá fòpin sí àwọn ìbàjẹ́ yìí níbikíbi tí wọ́n bá wà kí ọlọ́run bá yọ̀ǹda fún wa láti ṣe àdúrà tó tọ́ yìí الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر